هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف وعن أبي هريرة رضي الله عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان فأتاني آت فجعل يحشو من الطعام فأخذته فقلت لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم قال إني محتاج وعلي عيال ولي حاجة شديدة فرغبته فضليت عنه فأصبحت فقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة قلت يا رسول الله شكا حاجة وعيالا فرحمته فخليت سبيله فقال أما إنه قد كذبك وسيعود وعرفت أنه سيعود لقول رسول الله صلى الله عليه وسلم فرصدته فجاء يأكل من الطعام وقلت لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم قال دعني فإني محتاج وعلي قيام لا أعود فرحمته وخليت سبيله فأصبحت فقال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة ما فعل أسيرك البارحة قلت يا رسول الله شكى حاجة وعيالا فرحمت وخليت سبيلا وقال إنه قد كذبك وسيعود ورصدته الثالثة فجاء يأكل من الطعام فأخذته فقلت لأرفعن لأرفعنك لأرجعنك إلى رسول الله صلى الله عليه وسلم وقال لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم وهذا آخر ثلاث مرات إنك تزعم أنك لا تعود ثم تعود وقال دعني وإني أعلمك كلمات ينفعك الله بها قلت ما هن قال إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي فإنه لن يزال عليك من الله حافظا ولا يقربك شيطان حتى تصبح فخليت سبيلا فأصبحت فقال لي رسول الله صلى الله عليه وسلم ما فعل أخيرك البارحة فقلت يا رسول الله زعم أنه يعلمني كلمات ينفعني الله بها فخليت سبيله قال وما هي قلت قال لي إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي من أولها حتى تختم الآية الله لا إله إلا هو الحي القيوم وقال لي لا يزال عليك من الله حافظ ولن يقربك شيطان حتى تسلم وقال النبي صلى الله عليه وسلم أما إنه قد صدقك وهو مكتوب تعلم من تقاتل منذ ثلاث يا أبا هريرة قلت له قال ذاك شيطان رواه البخاري حديثي àdìsí tí ó mú díẹ̀ ní abẹ́ báàmù èyí tó ní ṣe pẹ̀lú ọlá tó bẹ fún àwọn àyàtì kan nínú Al-Qur'an àti àwọn súwàrì kan nínú Al-Qur'an àfọwà al-Imam an-Nawawi alayhi wọ́n mú àdíjì àfá àbúrẹ́ra àdíjì yìí ojúfò níjókò tí ó kọjá ó lábúlọ́ bẹ̀rẹ̀ láti tẹ̀lé insha Allah وعن أبي هريرة رضي الله عنه قال حديثي مناسبة في حديث الزجاجي òun náà ni ọlá tó ń bẹ fún ayatul kursi ọlá tó ń bẹ fún ayatul kursi ìjẹ́ òjì ìṣọ́ èyí tí kò lákẹgbẹ́ èyí tí Allah subhanahu wa ta'ala tó fi sínú ayatul kursi ilé ẹ̀bálẹ̀ náà káà iṣẹ́ ọlọ́run tó tóbi ọlọ́mọṣẹ́ ọmọ kí èsì àwọn ẹ̀kọ́ mi tún bẹ ìta tún lè mú jáde tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ nínú àtìsàmọ́ àkókò rẹ̀ àìyí tó tó yàtọ̀ sí òjò ọlá tún bẹ fún ààrẹ ìpòsì وعن أبي هريرة رضي الله عنه قال لا تدعوا أبو هريرة يلوم الله عليه وسلم ولي وابتلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان ولو صلى صلى الله عليه وسلم وبيتك فمي طبعا وكلا ọ̀nà ni nǹkan tó ẹ̀fẹ́ ṣe èèyàn wá ní gẹ́gẹ́ àtọ̀kìl àlàfẹ́bílì nìgbà ó ní ọmọ obìnrin tó ti bàlágà tó sì ti tó ilé ọkọ rẹ̀ ìwà ló bí ìwọ sì ní wà líyù rẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe ìdí ọwá ní o gbé ipò ìjẹ́wà líyù rẹ̀ o gbé mọ́rẹ̀ rẹ̀ kan o ní kó líyù rẹ̀ ọmọ yẹn níjọ́ náà ìwọ náà yóò sọ bàbá ẹ̀tọ́ ọ̀rẹ́ ni ó wá ń gbé mẹ́rìnká kó bọ̀ ṣe ẹni èso wàkílù ni ọwà kálà rẹ̀ pé kọ́ rẹpẹsẹ́ntì àpẹjúwe ní òun náà wípé ojúṣe ká ń bẹ tó yẹ àwọn ojúṣe yìí wá pọ̀ oṣù lè dára rẹ sí ọ̀nà mẹ́wàá ọwá ní káwọn kan máa bọ́ ṣiṣẹ́ rẹ̀ àwọn tí bọ́ ṣiṣẹ́ rẹ̀ yẹn wọ́n rú wo kàlá jámù wàkíl iṣẹ́ rẹ̀ tó gbé bẹ́ẹ̀ máa bọ́ ṣe wàkíl rẹ̀ ni ẹnìyẹn jẹ́ ó ń kọ́ ló gbogbo tó bá ti ṣe òun náà ló ń ṣe kínú ló ń ṣe anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́nsẹ́pì kan kọ́nsẹ́pì yìí nípa ìdárọ̀ management òun náà ní tẹ́pẹ̀ ní division of labor ó lè máa ṣe gbogbo nǹkan ó wà ká láàrin yìí pé ìwọ mú wá ń ṣe ilé ìwọ tàbùkù mi ní ilé eléyìí ni àmẹ́sọ̀lá àtìmọ́lá ni àmẹ́bí gbé fún àkọ́ àbúrúkọrẹ àmẹ́sọ̀lá àríwá àmẹ́sọ̀lá àmẹ́bí ní àpọ́nlé ó ní ọ̀wọ̀ ó sì ní àkàfún púpọ̀ tayọ ọgbọ́n ṣe wípé àwọn ọjọ́ tó bá rẹ gbogbo mẹ́lòmí ìpínlẹ̀ nínú ọmọ ṣe ìmójútó ìjù zakat Ramadan kí ni tá àgbàlérò pẹ̀lú zakat Ramadan òun náà ni zakat olùsèrè jáka zakat lòun náà ṣùgbọ́n wọ́n máa ń pò ní kí ni o zakat Ramadan zakat èyí tó yàtọ̀ sí jáka wọ́n ń pè ní ní zakat olùmọ̀ zakat olùmọ̀ ìyẹn ni dàkátà kan yọ nínú owó ìyẹn ń fi lé wa wípé kò dọ́gba bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìpìlẹ̀ kéèyàn máa fi owó yọ jáka rọ̀mọ̀dọ́ ló fẹ́ wọlé ìsìn ọdọọdún láàrin ọmọ béèrè béèrè tí ẹ dákun ṣé a lè fowó yọ jáka ìyàwó kan ti kàkúléètì iye tí jáka sọ́ọ̀rù kọ̀ọ̀kan wọ́n ti kàkúléètì iye tó jẹ́ لا نجيب يا جماعة زكاة رمضان زكاة النسب ṣùgbọ́n ìta àmọ́ fowó yọ oní zakafi man lójú ilé àgbàtí wọn ní dúkìá rẹ̀ yọ ẹ́ríkà nìyàn ẹ́lẹ́ yẹn kó náà ti gbé tọ́dún kan ti gbé lérí ẹ̀ ṣùgbọ́n jákà zakafi ramadan jákà rẹ̀ ó lè ká àmọ́ yọ tó bá ti di ìparí ramadan tàbá tí ń dáwẹ̀ bọ̀ tí àwẹ̀ bá ti kù méjì ó kù mẹ́ta méjì ó kù kan àgbò tó parí òníká tó lọ bí ẹ̀ǹtì ní ọjọ́ ọdún ìtìlẹ̀ àwẹ̀ jákàtà àmọ́ ẹyọ yẹn náà ń pè ní jàkátìlẹ̀ زكاة رمضان أو زكاة الفطر sábà ti gba zaka ìjọ wọ́n máa ń kó síbi kan ní lọ́dọ̀ àmẹ́sọ́lọ́ àrẹ òtọ́lẹ̀ zaka yìí máa ń pọ̀ jẹ̀lìlù wà ń bẹ̀ wípé àwọn sọ̀hábà kò sẹ́nìkan tí wọ́n máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú iyọ̀ jáka torí pé báwọn tó yọ jáka ò bá pọ̀ ni ànẹ́bí ò ní ìtẹ̀kẹ̀ tó ń yan àbúkù rẹ̀ rà púpọ̀ máa mójútó ìyẹn túmọ̀ pé jákà yẹn pọ̀ táwọn èèyàn yọ táwọn èèyàn yọ jákà àbọ̀ àbúkù rẹ̀ rà wọ́n fi ọmọ àmì kan wàkálẹ̀ ní rasulullah sallallahu alaihi wasallam lè hèwì zakat ramadan òjíṣẹ́ ọlọ́run ọba ìmọ̀ bá mi ṣe ó jábọ̀ fún mi bọ̀bá dìde ìtumọ̀ tàbíl ó gbé iṣẹ́ kọ́kọ́ ànábì ní kó sojú òun kó bó mójútó zakati ramadan ti hébí kí ó ṣe àmójútó zakati ramadan ìyẹn jápa kí ni túnmọ̀ àmójútó yìí òun náà ni wípé kó má jẹ́ kẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí kó mú bẹ́ẹ̀ kó sì má jẹ́ nìkan mú torí pé zakari àyàfẹ́ tó bá lẹ́tọ̀ọ́ sí nìkan onífàátáàlì ààtín ẹni kẹtìlì ìmọ̀rí olókùwá ní mẹ́sìlá kò sọ pé fàátáàlì rọ́jùlọ fàátáàlì ààtín àtà yàtí ìsmùlùfáì ààtín tọ́lájú wo lè dájáwọ̀ ní ẹkùn bẹ̀ tó jẹ́ ààtín yọ́wà jẹ́ mẹ́sìlá kẹ̀rìwéré ẹwà kọ́ọ̀bí ó sì lè jẹ́ ọ̀bẹ̀rì fàádáàní àádìm ẹnìkẹ́ tí mi mọ̀ rí ọ̀nà pọ̀sìn mi mọ́ sàdédé ló bá wá fàjá àlàyé fún mílọ̀ fọ́ ààbì oníkẹ́rẹ̀ ọmọ ọbú nǹkan láì lójú wọn ọkàn ọ̀ǹgbọ́n tẹ́nà tó lóòdè Yorùbá tó bá ní lámàrin orí omi àti lámàrin ọgbọ́n omi lámàrin ọtọ́bẹ̀ lámàrin ojú ọbẹ̀ lámàrin ọgbọ́n ọbẹ̀ tẹ̀rí àtọwà mẹ́ ojú ọbẹ̀ òun tún kéré jù pé ó gbọ́n ọbẹ̀ èyí tó kéré jù ní pé ó tọ́bẹ̀ ọkànbẹ̀ ó ṣe ọbẹ̀ àkúrẹ́ lè wọ́n lè tẹ́sí ni àkúrẹ́ àmọ́ ṣọ́bẹ̀ fún mi lè ṣe ọbẹ̀ fún mi kò ní sọ pé ìgbẹ̀ fún mi àbọ́ àkókò rẹ̀ ra ọdún ó ní arákùnrin ìfàjá àlàyá wúwú mílẹ̀pọ̀ ààrùn ó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́n oúnjẹ ìtàkì mà wípé jàbáàtì rọmọdọ́ nìyẹn kí náà bí wọ́n yọ kọ̀sọ́ pé fàjá àlàyá kúrú àmúwàn olùfàjá àlàyá wúwú mílẹ̀pọ̀ ààrùn ìyẹn túnmọ̀ sí pé kí náà bí wọ́n yọ jákà ó ẹ̀ńtọ́lá ọkọ̀ wọ́n ìdí nìyẹn tó jẹ́ gbogbo ala lè máa paro kìtàbù wa sunna a lè máa paro kìtàbù wa sunna kìtàbù wa sunna ṣùgbọ́n alkìtàbù wa sunna kò tí ì tó àyàfi bá tó lórí alábàyà ní sálàfìrì umma ìdí jẹ́ sàlàfíà nìyẹn àkíkọ̀tù sàlàfíà òun náà ni pé lérí àgbọ́yé àwọn sálàpù ìtumọ̀ àgbọ́yé àwọn sálàpù òní ní ẹ̀rì tí wà tábọ̀ àkókò rẹ̀ra rọ́bì ọlọ́rọ̀ ànìwú kí wọ́n ń sọ̀rọ̀ nípa àjákà wọ́n ní pàjá àlàyé àbú mínàlẹ́ sílẹ̀ sọ̀hàn tó dábù lè mẹ́bù al'áfìlú ìzàkátìlì fìtìlì mẹ́dá àpọ̀ ṣùgbọ́n bàbá ọ̀dọ́ tó dé mẹ́rin ẹlọ́dọ́gbọ́ alára tàbájá ẹ̀sùn ọgbórí lù sí ẹ̀ẹ́n ìdókè wọn bẹ̀ sí pé oúnjẹ òsì ẹ̀bá sì kò yìí mú má ẹ̀ntọ́bẹ́ lọ yọ ráìsì fún kí ni ó fi lè ẹ̀ntọ́bẹ́ lọ yọ gàrí fún kí ni ó lè mọ́mọ́ yọ gàrí jẹ́ ní ní ìsìn dá ẹni tó sọ̀rọ̀ ó di abala kan ni wọ́n bẹ́

tó lè dàbí máwà dáa pọ̀ lẹ́yìn wọ́n tún bèèrè lọ́wọ́ anẹ́sọ́lọ́ àrẹ̀sọ́lọ́ anẹ́sọ́lọ́ àrẹ̀sọ́lọ́ ẹ̀rẹ̀ àgbàlàbíyà àtijọ́ ayé anẹ́sọ́lọ́ látòjú ayé àmẹ́sàn lọ́sọ̀lọ́. O náà ní kí ni àgbọ́yé àwọn tàbí bíkọ́ sílé aléke ń lọ gbogbo aná àkà al

ìbákojú ẹ̀kan náà láàá fújá ní ìsìn nílé èdè yorùbá bá sọ náà lámọ́rin ó bu omi lámọ́rin ó gbọ́n omi tí àkọwà láàrin méjèèjì náà náà jẹ́rí pé láàkàrà wà mẹ́rin ojú pọ́jú pọ̀ bá a bá tẹ́ ìjìnà sí pìlẹ̀ ètèé sí ní mọ̀tìlòláà ni ó mọ̀ pamọ́ fún wa tẹ́ẹ̀dọ̀ wá ti gbé èdè kòhánì kí í ṣe lámbáwá tààlàmù náàwá ṣìlálà ìgbò ààrùn níyà lọ́pọ̀lọpọ̀ náà rí rí àná ìwádí àtọ̀ ó dá náà lè sọ ṣùgbọ́n ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹgbìwò mọ́tún àìrò ríyà ó lè rọ́dù fún ẹ àti kó kankan kásàlàyé ó ní ìṣù mọ́túnù kásàlàyé ṣùgbọ́n bá ti di wípé àgbọ́yé wa lérí ìtí gbólóǹkọ̀ látọ́ àti nínú èdè tó bá ti dàgbẹ́ ní tó ti mẹ́ẹ̀ à ní ilé gbàpọ̀ iye ọ̀rọ̀ tí wọ́n tètè yẹn gbé kalẹ̀ tó àwọn tẹ́gbẹ̀rẹ̀ yẹn tẹ̀tẹ̀ yé àwọn sọ̀rọ̀ àbàkàbọ̀ ìkùnrin ti wá lọ fà torí pé bí wọn ètò sí ìdàgbé tí abáwá kalẹ̀ sí ìrìnà táà ní nínú wa yóò sọ pé ẹgbẹ̀rún ọ̀sán وهذا حقيقة torí pé tó bá ti gbogbo ẹ̀ dojúrú bẹ́ẹ̀ kí alkọ̀án bẹ́ẹ̀ ti mọ̀búlù bí dẹ̀bí tó fáyé ọ̀rọ̀ àwọn sọ̀hábà kò ní dojúrú bọ́sà wọ́n wá tẹ́ kò pé zakabu sékèrè kò pé ní kí ni o òpèlówó ẹ̀rí pé àdíjìdá ń káyé ní tó ní ṣe pẹ̀lú fọ́nù ààyẹ́ ti kùrùsì tó ní ṣùgbọ́n wọn kan ní tó kúnnú àdíjì ẹ̀dá tó lè mú jáde lẹ̀ olùfàjá àrà ẹ̀yà ọkùnrin nínú ọkọ̀ ààrùn arákùnrin yìí bẹ̀rẹ̀ sí ní ìbùnú ó ń gbọ́ oúnjẹ oúnjẹ lópin fọ àkọ́tùhù àkọ́wà Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní mo bá dojú ní o mo bá ta mú pátá fàáhọ́sù mo bá ta mú ṣẹlẹ̀ wà náà bìí kó máa sọ ní àsìkò tábákùnrin yìí ti wáyìí òun ló wá àkọ́wà Abu Hurairah kò súnlé ọlọ́jọ́ kò sí ṣẹ́ẹ̀mọ̀ pé kí ni ìtàkọ́ Abu Hurairah àbúrẹ́ ni ẹgbá ìtumọ̀ ẹni pé oòrùn wọ́n ní ọmọ mọ́tò kan ó ti lọ sùn jù ẹgbẹ́ bá àwọn mọ̀hábà ìdíwà láàrin àwọn èyí títẹ̀ kúrò lórí tánà bí bá sọ ó ní kàkàrà kan ní gbò oúnjẹ ìdí tó mú fa ọ́sùn làárfà àmì dájúdájú máa wọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n wọ́n tí ó jẹ́ ní òṣìṣẹ́ máa wọ́ lọ́dọ̀ àmẹ́rin kọ́ọ̀lù arákùnrin ìbáni inni muhtaj inni muhtaj muhtaj iná ayé inni faqir muhtaj iná faqir tó àfẹ́ ìlàmọ́lẹ̀ tó ní faqir ó ìrìnlẹ̀ mọ̀gbà ìgbà mọ́wọ́ lọ́dọ̀ àmẹ́bì tálákà ní mí mo dúkù káàkà ló ń ni mo fi ń jí ibù wàhálà jẹ́ àkíyàn mo ní ẹbí mo láwọn ọmọ mo níyàwó òsì fún ha jẹ wádìí àágbàtò ìṣẹ́jú ìgbà bùkátà tó lágbára tó bù áyà ó ń bẹ lọ́rùn mi dákùn nítorí di oúnjẹ yíbò sí fásitì tó afọ́wà fún ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lá àdúgbò ẹnu bá kà mẹ́ fọ̀kànlẹ́ ti àmìhú mo bá mo yá bẹ̀ fọ̀kànlẹ́ ti àmìhú lábàá lọ wípé tàkàlá kí nǹkan pa sókùn kálẹ̀ nìṣẹ́ tí kò papò ìgbà tó sì mú jẹ́nà ó so mọ́nu ẹ́ ọwá ní wàhálẹ́ẹ̀tì mo jùlẹ̀ mo fílẹ̀ wàhálẹ́ẹ̀tì mo fílẹ̀ pé ọ̀dà máa lọ ṣáàtúmọ̀ eléyìí sí wípé àbọ̀wà àbúhùrẹ́ra rọ́bì ọlọ́run tààrà àmìhú kò sí tánàbí music láì fi ìtọkùnrin ẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀mú lè ní ó wọlé ọ̀dọ̀ anábì sallallahu alaihi wa alihi wa sallam tí àpẹẹrẹ bá sọ bẹ́ẹ̀ abẹ́rẹ́ àwọn olùmọ́jú kánà wípé jàkà àwọn obìnrin náà ni wọ́n ká fún ìnámọ̀ sọ̀dàkọ́ ìlú fòkọ́rọ́

nítorí àgbàdo báwọn èèyàn yá ẹnìkan bá dé lórí ó bá ya àgbàdo in tó mú lọ́wọ́ bí rọ́bà pípé kan náà ló mú lọ́wọ́ ọba ya dé àgbàdo bí mẹ́wàá ọba tán ìgbẹ́gbẹ́ máa lọ ọba bọ́ọ̀bá ti kẹta ń tán bọ̀ ọba dé ẹ̀ẹ́n tó wà lọ́wọ́ àgbàdo tó kọ̀ kò sí tó mọ́

wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n gba ẹ̀kọ́ tí ó sì yé wọn lọ́dọ̀ àwọn sọ́nà rẹ̀ ìdí nìyẹn tó gbé pé mọ́nà àti sálà mọ́nà àti àwọn sálà wà ápùwà wà ápùlà wà áàdà èyí ò ní gbọ́ mọ́nà àti sálà kùdì kọ́ máa kẹ́kẹ́ bọ́sẹ̀ rárá o torí pé ẹ̀mọ́ tó bá ti lójú pòó kì í ṣeré kà èyí ní kẹ́kẹ́ bọ́sẹ̀

tí mọ̀ mọ́júmọ́ ọkọ́rọ̀ rasulullah sallallahu alaihi wasallam anabi ni ya aba huraira iwọ abu huraira máa fa'ala abiru kalbari ha kọ̀tọ̀ fọ́nà bá nàbí o anabi ni abu huraira bóòlù ọ̀rọ̀ wà àti ẹni tó múlò wà náà sallallahu alaihi wasallam ẹwọ èèmà ẹwọ mọ̀jíza kọ̀dọ̀ alámọ̀rún rẹ̀ fún ọlọ́run ti sọ máa ẹni tó o tè lórí nígbòrò àwọn ẹ̀kọ́ nígbòrò ẹ̀kọ́ ọgbọ́n ẹ̀kọ́rọ̀ ti àkúrẹ́ ìgbà a ó kùbìrọ̀ wà ó ń bìtà ọlọ́run ti sọ̀rọ̀ tó sẹ̀lẹ̀ lójú ẹgbẹ̀ kúl yá ọ̀sùn lọ́pàá tí ó gbé máa onírò ìtúsí wa òun ní bùkátà òun sì lẹ́bí tó tí fọ̀kànlẹ́ ìtùsẹ̀bìlà mo sì yọ̀ǹda lọ́rọ̀ ló kọ́mùlà àtẹ̀bílá dìmánà ẹ́ àpùlákọ̀bù ó túlẹ̀ lókọ́mọ́ lọ فقال النبي واني أما إنه قد كذبك وسيعود النبي ذولا من تواني dájájẹ́ tó kọ̀dùkà dájáka ìrọ́lọ́pàá fún wọ́n sẹ̀yà rùn ó tún padà bọ̀ sọ́lọ̀lọ́wọ́ àyẹ̀ máa rí tó ń sùn padà bọ̀ fàárọ́tù ẹgbù àwọn sọ̀hánà àbọ̀ àbọ̀ ẹ̀ àti bá nàbí ìyẹ̀kọ́ tún padà annahu sayahun lè kọ́wọ́lẹ̀ rasulullah sallallahu alaihi wasallam bá nàbí ìyẹ̀kọ́ yóò tún padà wà ó sàn lójú tó yọ padà wà lóòótọ́ nítorí bá nàbí ìṣẹ́kí ni ó ti sọ bẹ́ẹ̀

èèyàn ò là bọ́ọ̀kù díẹ̀ kó ràn ó wọ̀ lè jà èèyàn lè bẹ́ẹ̀ sẹ́yìn kọ́lọ̀ kó sọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń tọ́ọ̀bọ̀ ń tọ́ọ̀bọ̀ ń tọ́ọ̀bọ̀ ń tọ́ọ̀bọ̀ ní kó ní ti bàyánù sára fi fún lórí ẹ̀sìn bọ́ọ̀kù díẹ̀ tó báyìí lè bẹ́ẹ̀ láàbùsọ fún mẹ́rin àti sọ́lá wọ áfìlá wọ àádá wà mọ́dá wọ ọkọ̀ abọ́ akúkúrẹ́ wa lọ́bí ọmọ òjò ààrẹ àdìhú wọ́n ní kọ̀ àrọ́ tú àdìlọ́ òsàrẹ̀ àwọn lẹ́kọ́ olè rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní mo sì màmà dájú wípé ẹni yóò padà wá kí ọgọ́rọ̀ làbábì sọ lè pàwà ń dájú sẹ́ẹ̀lẹ̀ ṣọ́ ló dá nàbí sọ lórí ìṣẹ̀lẹ̀ tí àwọn àmà abẹ́ẹ̀kì rí àwọn sọ́lá àwọn sọ̀hábà mùjára bá náà ti ní kó para ló mọ́ ọdún àti mo pàdé ló yóò kéèyàn ó mo bá lọ lúgọ̀ bánà ti lè bí ọwà ẹgbùn pẹ̀lẹ̀ mọ́ bẹ́ẹ̀ni bánà ti mẹ́rin yẹn padà bọ̀ yọ́ wà jẹ́ lọ lúgọ̀ nítorí ọ̀rọ̀ amẹ́bùsọ̀lọ́wọ́ àríwá àlùsọ̀ ẹrù ẹ̀kọ́ mẹ́ àmọ́wọ̀ amẹ́jù lọ́pọ̀lọpọ̀ wá ti gbọ́ táàkì ìrìnàjò ọ̀tọ̀ ẹ̀wà já ara kóra wa kátò sẹ́yìn sáfà àwọn sálàmù kẹ́sì wá lè ní kágbẹ̀lẹ́ ẹ̀sìn wa ó lè nítumọ̀ ká lè là níbi ìjì ìsìnà tó ń fẹ́ káàkiri ayé wọ́wọ́ mo kéwò ọ̀rán mo ti rí káàkiri ayé kọ̀rán o mo ké ti nàìjíríà kan mo tún lọ pẹ́tẹ̀ ní ojú wọn láìpọ̀ ayé máa yọ sọ́jọ́ sọ́lẹ̀ èyí ó tò sẹ́yìn wọn ni ẹmọ́ tó bá jẹ lójúkù kí ṣe eré gbà àbọ̀ abúrú ẹ̀rọ ọjọ́ lọ́wọ́ rẹ̀ ó ní fàrọ̀ sọ́tùhù mo wá lọ lúgọ̀ bèé fẹ́jẹ́ àyàkùnrin mi lọ́tọ̀ á ọba tó gbé nígbà tó ń gbọ́n oúnjẹ nígbà tó ń gbọ́n fàkúlt mo bá dùn ilá rasulillah sallallahu alaihi wasallam kò sí tó lóòjó ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam máa gbé ọdọ́dọ̀ ànábì kọ́ọ̀lù òní dáhìní sàánù jùmílẹ̀ inú ẹ̀fà inú ẹ̀fà sáàt olùsìnimi ẹlákàmìmí wà alẹ́yà ẹ̀yà mo sì ní àwọn ẹbí tó pọ̀ tó bá lè fi ní ilẹ̀ náà láàrùn ní ìtúpadà wọn jẹ́kẹ́lẹ̀ yìí jẹ́ àjẹjẹta láàárùn ní ní padà wá mọ́ èyí tó tó wá sọ mọ́ òní padà wá mọ́ ìpa ọ̀sán òbúra ní sọ̀rọ̀ fún ìtùrù bá tó sàmẹ́ ọ̀kọ̀lẹ́ ètò sẹ́fì ìlànàtọ̀ mọ́wàá náà mọ́lẹ̀ fàṣbàṣbù ńgbà ní túmọ́ fàkọ́lẹ̀

Fọ́kọ́ọ̀lù ànábì ní ìnà dágbàlẹ̀ ẹgbẹ́ wà yẹn kọ̀dùkà dágbàkà ìrọ́ ló pa fọ́. Wọ́n bẹ̀rẹ̀ àwọ̀ ó yé gbà. Fọ̀rọ̀ tó tukù náà nìta, mo bá tó lọ mú gbọ̀dù bẹ́ẹ̀ tẹ̀ta. Fọ̀tẹ́ àyà fún mi lọ fọ̀ àn. Ọba tó dé, ó ti lọ́wọ́ ní wọn lọ, lọ́ba tó dé ní bá tó gbọ́ Fọ̀rọ̀ àkọ́ ìtùkù mo bá wá tó mú sìnkọ́. Fọ̀kúntù mo lé ìgbà yìí làárùfà àdìlẹ́kà ilẹ̀ rasulullah máa wọ ọjọ́ lè ṣiṣẹ́ ọlọ́ wàhálà áàfìrù sàlásì bàrà elé ìtẹ̀lẹ̀ ẹ̀kẹta ẹ̀kẹta sì ní kí ni o àjẹ̀jẹ̀ta ẹ̀rì kò jùpẹ́ àjẹ̀jẹ̀ta ni wàhálà áàfìrù sàlásì bàrà elé ìtẹ̀lẹ̀ ẹ̀kẹta kò sí tó orí orí sọ Ṣébí wọn lérò tó ń sọ fún mi pé Annakala àtàrin ìtù. Ṣébọ́lọ́wọ́ ti padà wá máa. súnmọ́ tààrùn ó tún padà wá fàkọ́lọ̀ dáàmì onítọ̀ fi mírí ẹ̀ fà ìlú àdìlímù kàkẹ́ ìmáàtì jẹ́bí nǹkan láwọn ọ̀rọ̀ kan jẹ́ nǹkan láwọn ọ̀rọ̀ kan yọ̀nfà ọkọ̀ lọ ibi à tó bá àwọn ọ̀rọ̀ yìí tó bá ń ké ọlọ́run yóò fi fún àbúrò àwọn ọmọ pé kò tí máa rú ọ̀rọ̀ owó orílẹ̀-èdè ọ̀rọ̀ owó lọ́rọ̀ kọ́ọ̀ ìdá àwọn ìtàbílà fìránṣì tó bá ti fẹ́ lọ sùn lórí ìbùsùn rẹ̀ tó pé ó ti ṣe ìgbó tó ọfẹ́ ti tán ọfẹ́ ẹgbẹ̀ lálẹ́ ọfẹ́ bùnmí àràkò tó sùn báwọn ti bá máa ẹgbẹ̀ bẹ́ẹ̀ tí ò ìrìbẹ́lì ní ń bẹ tó bá lọ́wọ́ kọ́ gbègbè àbúrúkú ti bọ́rọ̀ ní mọ́ ọgbẹ̀ lálẹ́ tó tó sùn tí lè kù mọ́ ó lè mọ́ sùn ojú tì ní ẹlẹ́mẹ́sì ń bẹ tí ò bá sí ìsinmi alálẹ́ kò lè rọrùn sùn ṣùgbọ́n tó bá rọ̀ àlọ́rùn bẹ́ẹ̀ kó dà torí pé orí ti mú ọ taqra ayatul kursi oníké ayatul kursi láàrin ọkà lẹ́nu mélòó lẹ́nu ké ayatul kursi tó bá tẹ ìgbóntó bá ti kàn tó ti gbà lórí ibùsùn ké ayatul kursi fa inna òmùtó mẹ́rẹ́dá tó bá lè ké ayatul kursi lan yazala alayka minallahi hafidun olùṣọ́ látọ̀dọ̀ ọlọ́run kò ní ìgbà kan sí ọlẹ̀ olùṣọ́ látọ̀dọ̀ ọlọ́run yóò tó gbágbágbá sí ọ lórí bẹ́ẹ̀ wọ́n lè ayọ̀ kọ̀rọ̀ bù kẹsẹ̀ ìtọ́ọ̀nì èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ wọn ò ní lè súnmọ́ àtà tó sì lè ha títí kí ló dùn mọ́ ìjọba ẹ̀ wo orí nítorí pàpọ̀ àbúrò rárá kò máa áàrùn kò sí iná tẹ̀lé ó ti ṣe mí láǹfààní máa lọ fàáfáàtú onígbà tí mo jí sílẹ̀ mọ́ ọ̀kọ́lá lórí tó láàrínlá ọ̀sẹ̀ anábìbá tó sọ fún ibé ilẹ̀ àwọn ẹ̀bìn ní máa sọ àrẹ àfihàn kàtàrà ilẹ̀ àkú ẹ̀rọ ọ̀rin tó tún mú lóòrù èyí lẹ́gbẹ̀rẹ̀ nígbọ̀rọ̀ ní darí èyí ọkùn ti àrọ̀ jùlọ ó ní mo ní ìròyìn ìṣẹ́ ọlọ́ nítorí ẹ̀kú sọ lórí èyí ni pé ó kọ́ mi láwọn ọ̀rọ̀ kan mọ́kù ní gbóló kẹlmẹ́sì fún mẹ́gbà alákàlá ó kọ́ mi láwọn ọ̀rọ̀ kan yàn fákúnni lọ́rù bí a tó ilé ọ̀rọ̀ yẹn ti bá lè máa ṣe ọlọ́run fi ṣe mílẹ́sà fọ̀kànlẹ́ ìpìsẹ̀ bí ilá ní mo sọ ó sọ fún mi wípé ìdá àwọn ìkàkìlà fìrọ́ọ̀ṣì gbogbo àtọ́wọ́ bá ti fẹ́ lọ fi ẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn rẹ̀ fọ́kàn ayatul kursi pẹ́kẹ́ ayatul kursi min awwali ha láti ìbẹ̀rẹ̀ rẹ̀ hátà dákùtìmọ̀ta títí tó fi parí ayà ayé Allahu la ilaha illa huwal hayyul qayyum wa qala li ó wá sọ pé tí n bá lè ṣe bẹ́ẹ̀ láyé ní wọ́n lọ́dọ̀ mi wà láyé yẹ́kọ̀rọ̀ kàṣẹ ìfọwọ́ ní àtúnṣe pé egbò òsì ní súnmọ́ tí ló fi mọ́ ọ̀kọ́lá nàbí sọ́lá rẹ̀ sọ́lẹ̀ àdábí wa ní òkúrọ̀ ayé òní kàdúù anábì ọ̀sán bó wà wà káàdì olùkàdúù gbàáwòrì sí ìdájì mọ̀bálà ọ̀gá àtúrọ̀ náà yé òní ẹni tó wà ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ ó ṣèdòdó mẹ́ tààlà mọ́sù kọ́ọ̀tì mọ́sùgbàlá bí ń yá ọgbà kúrẹ́ mọ́sùkọ́ ìbú ẹni tó ń bá sọ̀rọ̀ múndù sàlámí láti bí ọ ìgbà mẹ́ta sẹ́yìn sọ mẹ́ni ọ̀run yá abúrẹ́ra rẹ̀ abúrẹ́ra kí ló dáa tuntun mẹ́ sí pé láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tó bá pọ́jọ́ mẹ́ta ni sàlámí ẹ̀yà ṣùgbọ́n ẹgbẹ̀ tó mọ́ ń sùn bàrá láti bí èrò ẹ̀mẹ́ta sẹ́yìn tó bá sọ̀rọ̀ yẹ abá orẹ́ra kúrùtùlá abúrẹ́ra ebí o mẹ́ni yẹ kọ́ọ̀n jẹ́ẹ̀kọ́ ṣe tọ́ọ̀n àmẹ́bì ṣe tọ́ọ̀n jẹ́ẹ̀ká ṣe tọ́ọ̀n àmẹ́bì ní òun yẹn rọ̀wáhú al-bukhari àfọwà al-imam al-bukhari ni wọ́n gba àdísì wa tí a bá wo àdísì yìí oná nìkan ni a fi dá dúró lálẹ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń ẹ̀kọ́ àkọ́kọ́ ó ní wípé ọlá tó ń bẹ fún kíké ayatul kursi yìí ìdí nìyà tó jẹ́ pé alìmáàmù Nawawi wọ́n mú wá ní abẹ́ ọlá tó ń bẹ fún àwọn àyà wọ̀n súwárù mọ́kúsùsọ̀ àmọ́ta bá wo dáadáa amújáde ń bẹ̀ wípé jawazu tawkil nas bil'amal ìgbàláyé ń bẹ iṣẹ́ tí wọ́n gbé fún wa àbíṣẹ́ fẹ́ ṣe a lè níkẹ́ nìkan ó represent wa àbí kó deputize wa division of labour wọ́n bá mójú tẹ́lẹ̀ wọ́n bá mójú tẹ́lẹ̀ inú ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ ta arímújáde ń bẹ̀ òun náà ni pé zakatul fitri òun náà náà tó máa ń pè ní zakatu ramadan adẹ̀mújáde ń bẹ̀ wípé oúnjẹ ni ìpìlẹ̀ ń tàà fi ń yọ ọ́ ayé ló bàjẹ́ àgbọ́yé ló borí sápán àìnáàmì mọ́dájú sálàf àwọn sálàfù umma òun ló bí ká mọ̀ yà síbi wípé ẹmọ́kù oúnjẹ yọmọ́ owó ni ayé ní ìdìmísìn àìnáàmì mọ́dájú àwọn sálàfù ọlọ́pùsọ̀wọ́n bẹ̀ bákan arimújáde wípé ẹni tó bá ṣe wípé ebi ló pa ìnira ló mú tó fi jí nǹkan wọ́n lè sàbójúkúrò fún tó sì fojú hàn wípé ara ló ní ebi ló ń pa lápèjúwe nínú oko rẹ̀ tẹ́nìkan wọ́bẹ̀ tó bẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó sì jókòó ní oko rẹ̀ tó ń sun ọ̀gẹ̀dẹ̀ yẹn jẹ òjò èyí tí ó yóò nígbọ̀ wá rí ọba ah, ẹ máa mú sẹ́ẹ̀nì ẹgbọ̀ ẹ̀dì mọ́jú ọyá ẹ máa nà bílá láà kò gbé jáde inú ọkọ̀ ẹ̀ náà ló ti ń jẹ ìyẹn túnmọ̀ pé ibi ń pa mi nínú ojú àánú tó ń bẹ nínú Islam àrímúdá inú ṣe sí àfáwà abúkù rẹ̀ yóò bá sì máa ń sọ pítọ́ bá rán ní iṣẹ́ ẹrú a máa ń fi tọmọ jẹ lọ́nà èyí tí ò tako àgbékalẹ̀ súnnà àtẹ̀sìn bákanáà arimújáde ń bí wípé anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn mùjíza anábí pọ̀ rẹ̀ dẹ́dẹ́ èyí tó ń tọ́ka aláàsídìkì nubuwati wípé òdodo ni ìdánilẹ́bí anábí jẹ́ mọ̀ wípé àwọn èé fi mérékù pépè sínú Islam

fa'ala àṣírù kalbàrà arábì sọ fún eléyìí mújísà ló jẹ́ inú mújísà náàbì sallallahu alayhi wa sallam bákanáà nínú ìjọ tó jẹ́ mújísà anábì sọ wípé yóò tó padà wá anábì ti sọ pé yóò padà ó sì padà wá náà nínú táàrí bí mújísà tánàbí wá dámọ̀ nǹkan ìfún rẹ̀ ara ọlọ́run ló fi mọ́ ọlọ́run lórí kí ni ó ló fi mọ́ ìrúbá anábí ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹ́ anábí ò mọ́ ṣùgbọ́n ilé ọlọ́run fi mọ́ pé báyìí ló ṣe mọ́ lójó sọ fún àbúkọ rẹ̀ bákan náà a tún rí mú jáde ń bí wípé àwọn sàábé wọ́n káàmọ̀rọ̀ tó sọ́rọ̀ tánà bí sọ́yí ó sì báyé mú má ọ̀nà ìyáàdù bí là kọ́lọ̀ nínú ta nínú àyà yìí ni wípé ẹni yóò fara

jẹ́rọ̀ pé òun gbé bẹ́ẹ̀tì ẹ̀lú ara àpọ̀ ẹkọ́ sọ ẹ̀dẹ̀ mítà ń pọ̀ fún náà nìyẹn àfọ́ àbú ẹra olùfàrọ̀sọ́tù mo lọ lúgọ̀ bákan náà a rí mú jáde nínú àdífì yìí wípé ṣẹ̀tọ́n òpùrọ́ ni nínú no, ìròyìn ṣàìtàn òní irọ́ pípa tàbádẹ̀ lákèèsí àríkọ́lọ̀ ń kulẹ̀ ti sọ ó ti fi irọ́ àti ẹ̀tàn jẹ ó fi bá ọba ńlá wa Adam àti yàwó Hawa ó gbá wọn lò ó ní jẹ́ kí n sọ fún ẹ́ kí ni bàtọ́lọ́ ní kí Ànábì Adam àti Hawa kọ́mọ̀ jẹ́ yìí aládìlùkùn aláṣẹ́jẹ́ra tó lè kóòlù wà múlìkì láyàbìlà ẹjẹ́ kí n sọ fún ìhà igi kan wà ń bẹ̀ igi tó rẹ̀ pé alìkúlù jùtẹ́ ẹ̀bá ti jẹ́ ìrìnlẹ́kúnmá wà múlìkì láyàbìlà àti ọlá èyí tí ò ní gbó ọ́bì tí màkítà bá ti jẹ́ òtìmọ̀ wọ́n jẹ́ kí náà ń pè lẹ́tẹ̀ jẹ tí ò bá ṣe rọ́ ṣètọ́ ni ó máa tàn ọjọ́ wípé lọ́mọ sí yahoo yahoo yahoo plus ó lówó yóò àfowó kan tàn ọjọ́ ìgbésí ayé rẹ̀ wà ní lójú kò ní sọpọ́ ọmọ jẹ̀jẹ́ o ṣùgbọ́n pàtó yẹn bá dé ọ̀n pọ̀ owó ti dé báyìí o lórí àwọn conditions mẹ́wàá yìí tẹ́tí wá sọ condition mẹ́wàá yìí tó bá wá sọ pé òṣèṣe mẹ́wàá yìí ìmọ̀kọ́ yàgò lè lẹ́ẹ̀fì mọ̀ ẹ̀rù kó ìsì ní káwọn lọ máa jẹ̀gbẹ̀ ní títì ìgbẹ́ òdó àmọ́ májẹ̀mú tó ti bá ṣètọ́nù pé ṣètọ́nù ó ti kò ní sọ yẹn fún irọ́ lè súnmọ́ pa bẹ́sù bá fún ọlọ́gùn rasamọ́ 35 ló fún ara rẹ̀ ó jà sẹ́mọ̀ pé èyí ó rí pẹ́ ní ìsàmì yìí àà ah, kí ló ṣe yí orí ah, ní fún àà ẹgbẹ́ ọgbọ́ paracetamol ọ̀ sẹ́rùn kẹ́rẹ̀ rẹ̀ pẹ́ nìyẹn ní àájò bàjọ́bà kò dé ó lè kóbi ọgọ́rùn wa bí àdájẹ́ dájẹ́ dájẹ́ ara yóò rà ní ìṣù nígbọ̀ bá dájẹ́ tán àìsàn ó tún wá ju èṣù bó ṣe nínú bọ́ bá fún ọlọ́mọ ó sùnkún káyìn lórí ọmọ bó fún ọlọ́wọ́ ọ padà kábàmọ́ káyìn tí wá kàtà gbogbo tó bá ti jẹ́ lànà èṣù èyàn èdùnú kàyìn rẹ̀ ọlọ́pọ̀ṣọ́ wa mẹ́ ọlá kan ló ń wá nílànà ṣetán ipò kan ló ń wá pé pé ìlànà èṣù lọ́ọ̀tọ̀ tó fi débẹ̀ ẹni yóò padà sún kó tó jáde láyé ìrọ́lẹ̀ súnmọ́ ń pa ìtànjẹ́ olóńbẹ̀lọ́wọ́ ṣetán àti ó ń bẹ̀ẹ́nú àwọn èèyàn ń bẹ̀ẹ́nú àwọn àìjẹ̀nú àwọn tèmìyàn àwọn west irinṣẹ́ ìṣètọ́nù wọn irinṣẹ́ ìṣètọ́nù òun làwọn west gbogbo ọ̀nà náà fi ń gbógun ti ẹ̀sàn ọlọ́ ọmọ ìyá kan bá mi sọ lẹ́yìn ni bàbá yọ́ orí bẹ́ẹ̀ àbí òsì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kábàrù lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè kọ́tọ̀ tí wọ́n ti gba Eh, kí lórúkọ rẹ̀ council eh? Harlem world cup tí wọ́n ní ká wá gba bọ́ọ̀lù rẹ̀ òfin ni wọ́n fi tẹ̀lé fún wọn nínú òfin tán fi tẹ̀lé ní pé tẹ́lẹ̀ tán bá pèrún wọ́n fi máìkì pé tán bá ṣe kàánà wọ́n fi máìkì pé tí ma ń bá wá tún kírun máìkì yóò máa jáde táwọn yóò máa gbọ́ pé kìrá àti máa pé òfin ti wá fẹ́ bá fẹ́ gbà ìrun pípẹ́ àti kọ́mọ̀ nìkan só sí wípé tí kìí ó túnmọ̀ jáde torí pé ní advanced country ariwo ògbìyàn mọ́ ti sọ́pọ̀ àwọn èèyàn ẹ dákun kọ́tọ̀rù 99.9 muslim ṣé mùsùlùmí ní kọ̀m̀bílẹ̀ pé ìrun pípẹ́ àbí kìí ráǹdà lọ́wọ́ àwọn ọmọ ogun ìṣù nìyẹn kò sí alcohol kankan àyàfíjọ́ friday nìkan kòtùbà méje àkọ́rí tó tẹ́ni lẹ́sọ wọn lọ́wọ́ ààlẹ́ wọ́n mọ ẹni ọmọ obìnrin tẹ́ ló jẹ ìgbà wọn ẹjẹ bá ti dé sùn jẹ̀ká fún ẹni ó lè máa tẹ̀tù wọ́n fẹ́ mú odi ìṣọ́ yẹn kúrò kẹ́ẹ̀ lè jọ àwọn yẹn náà wọ́n kàn èyí àríkà ẹlọ jù mẹ́ tó lè jẹ̀lbáàbù ṣùgbọ́n ẹni tó lè jẹ̀lbáàbù yẹn kódà kọjá áfíṣọ̀ tí ọ̀bá ti lè jẹ̀lbáàbù yẹn mẹ́lẹ̀ jùmọ̀ ìgbẹ́gbẹ́sọ̀lẹ̀ ẹ̀dà west irinṣẹ́ ṣùtọ́nù àwọn agent ṣẹ̀tọ́nù wọn ẹ̀dẹ̀ mọ́ gbogbo pọ́lìsì wọn ọ̀kan àwọn ọmọ obìnrin ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ tí mo fi sèèfù nọ́mbà rẹ̀ ní èyí nọ́mbà obìnrin mo sáà rí pé bóyá ó fẹ́ pè mí jọ́kan ló ó wá gbé níbi sásòsì ó wá gbé ọ̀rẹ́ rẹ̀ kan síbẹ̀ ọ̀rẹ́ rẹ̀ yẹn ó di báyìí tí wọ́n ń gbé yẹn ó wá gbé píkṣọ́ ó ṣe irun yàntì ó di báyìí kèfèé ní ọmọbìnrin yóò jẹ fún ara àwọn ẹ̀rẹ̀ ní ó wá gbé síbẹ̀ ó wá kọmẹ́ntì sábẹ̀ ó ní happy birthday to you my dear friend my darling how are you doing I love you sẹ́rẹ̀ pé anything here. why addressing a lady like you as my darling my lover Let's lesbianism yẹn bí ìwàlẹ́ tó ń bọ́ fún ìyàwó òun ni obìnrin sóbìnrin ọmọbìnrin tó sì ṣe kìí yìí ọmọbìnrin mùsùlùmí nílò já ìmọ̀ tó kàdé ṣe fún ìyàwó mọ́kànlá access to status ọmọ ẹni tó sorí yẹn tí half naked ọdẹ ń sọ pé nàìjíríà ní nàìjíríà my sincere lover my heart tí a mọ̀ wípé òun gan olóòdù ẹ̀ ó lè mọ́ mọ́ ìtumọ̀ nǹkan yẹn mo fún ní ẹ̀kí ó lè mọ́ ìdè ó lè mọ́ mọ̀ sẹ́gbẹ̀lẹ̀ sí ánìtìsì ṣùgbọ́n torí pé òun náà láti afọ́nú náà ti wà lórí tó lórí ìjà gbogbo tó láti wà mẹ́ náà òun náà fẹ́ jẹ́ káyé mọ̀ pé òun náà jákí òun náà kọ́pì gbogbo kan and by implication by implication is a concept ìdí sọ yẹn concept kan ní london feminism tó ń forí sọ dáńpẹ̀ nílẹ̀ sí àníṣẹ́ obìnrin àti obìnrin kọmọ jẹ́ kọmọ fẹ́ra wọn àwọn tó ti di lesbian sájẹ́ lesbian fi ni wọ́n pọ̀ àwọn tẹ́ ìlérò kan orí fóònù náà so lè tó túnmọ̀ sí pé ṣetán yóò máa tàn yín jẹ pé ẹ ti lajú yóò máa tàn yín jẹ wípé ẹ ti jásí yóò máa tàn yín jẹ pé ẹ̀yìn náà ti ẹ̀yìn náà ti ẹ ti wà tẹ̀láì irọ́ ni ṣetán fa ọlọ́run nìkan ló sòdodo ànẹ́sọ́lá ọ̀sọ́lá nìkan ló sòdodo fún wa gbogbo tó bá ti yàtọ̀ sí ẹ̀rọ ní zálìkà bí anàláwọ̀ alhaq wà á nàbà tẹ̀lé ìrìnà yóò ní yíwọ̀ bọ̀ irọ́ ni so a rí mú jáde ó jáde nínú àdíìtì wípé olórí òpùrọ́ òní ṣètọ́n bákanáà arimúdáde ń bí wípé ṣètọ́nù àbáwọn àlìjẹ̀nú wọ́n lè yí àwọ̀ padà ìjọ tí wá ń bá àbú rẹ̀ kò wá níwá àlìjẹ̀nú o èèyàn nínú ẹ̀gbà wá ní ìwọ́n ní ìwà bàbá arúgbó bí arúgbó so ìyẹn ń jẹ́ kó hàn fún wa wípé alìjẹ̀nú ni ó lè máa fi fẹ́ǹdì alìjẹ̀nú kò mọ́mọ̀ torípọ́lá fún wọn ní agbára àti yípadà alìjẹ̀nú ò lọ́jà sí wọn lọ́tọ̀ gbogbo tẹ́ mọ́ gbọ́ nínú ìtàn ìjàpá ayẹ́ríbo ẹ̀hàn ọjà àwọn àjẹ̀nú jẹ́ kò sọ́jà alìjẹ̀nú kankan ọjà iná ìlàjọ ń ná ọjà kan yìí ọjà àwọn òkú ọjà olóòdòkú kò sọ́jà kankan ọjà kan yìí náà làjọjọ́ ná àwọn náà wà first gate wọ́n wá ṣùgbọ́n tá bá wá bí ọlọ́run ṣe dá wọn wọn ò ní rí nǹkan rá ọlọ́run fi nǹkan yẹn ṣàánú wọn náà ní so that kán lè láǹfààní àti ìrajà tó ẹ́ pé wọn ò ní agbára ọlọ́run fún wọn ní kúdúrátù àtàkọlù báyẹ̀ ni wọn ò ní wọ́n kú dànù ẹjọ́ pa wọn wọ́n náà wá rẹ̀ já wọ́n náà wá rà kìíní yóò wà ṣùgbọ́n kò nílò dáàbò tó ti yé irú wọn bá ah, ọmọ ilé ọmọ ilé múra sí ọmọ ilé ilẹ̀ múra sọ́kà tó lé lẹ̀ tó ọmọ bá yálìjẹ̀ nú ni kò sáàsì kò ní ẹlòmíì tí ó ti kó pàǹpẹ́ ìwọ́n láì àdísì ìjẹ́kọ́mọ̀ wípé òótọ́ ni èṣù àtàwọn ọmọ ogun ẹ̀nà àwọn àlùjẹ̀nú wọ́n máa ń yíra padà sí ẹ̀dá mi wọ́n lè wá bí ètò bí ètò ó lè yíra padà bí ètò wọ́n lè di gálà lẹ́mọ̀ gbọ́ àwọn ìtàkàláyé jọ ohun tọ́rọ pé èyí gálà kan ó wà ní oko kan àgbọ̀nrín kan ọdẹ́ wá takìníjọ́ kan yípadà tó obìnrin ni obìnrin tó yípadà náà kàtígórì mi yóò tún níbàrà ní parí tẹ̀lú tó lè tó túnmọ̀ sí pé kẹ́rì kan mọ́ ọ̀sán tó ń ìkan pẹ̀lú ìtọ́ ìgbà kò àdíjì ní sọ́kan ṣẹ̀rù sí tó tó kankan bẹ̀ àdíjì ní àlàyé gbogbo kẹ́yẹ fún wa tó bá lọ jàǹsì ṣe ọ̀dá ìjẹ̀númọ̀ ọ̀gá mẹ́bí jọ sọ fọ́ wà yóò sí mọ́ so àṣkáàrù ní kó ṣe tó bá ti fẹ́ wọ ọjà sílẹ̀ àṣkáàrù kan ká ṣe la ilaha illallah wahdahu la sharika lah ọjà ẹsẹ̀ ibi tí èèyàn máa lọ sí ṣe fàájì lọ́ọ̀ra tó rà kí á kò skúrò mẹ́ kọmọ́ fara mọ́tẹ̀tẹ̀ dọ́jà mọ́kànlẹ̀ kúrò mẹ́ súnà lè mọ́tẹ̀tẹ̀ dọ́jà mọ́tì kẹ́yìn kúrò lọ́jà ẹlòmí ń lé báyìí lóòrùn mùsùlùmí ẹ̀sìn bá yé kílẹ̀ ń ṣe lọ́jà dàgbò méje kílẹ̀ ń ṣe lọ́jà dàgbò mẹ́fà gbogbo nǹkan ìlà àwọn haúsá ti sọ di culture ó lè bá haúsá òní ìsìn lọ́jà táwọn wá ti káṣù bá àtàn tó bá ní kí ó jẹ́ ọgbà wọn àti bàtán ọkọ̀ ọlọ̀ tún sùn lé mi tó bá di bí aago mẹ́sàn-án pọ̀ sí mẹ́wàá ọjọ́ lọ́jà tó bá rẹ̀ sí ibi bí 5 5 30 ó àtúrẹ́ lówó lọ́nà ẹlòmí tó bá àṣùgbà ọjà ní òtù lọ kásùgbà kó lè jìdọ́jà so àlìjànú wọ́n máa ń yíra padà sáwọ́ èèyàn nínú tààrí mú bẹ̀rẹ̀ bákan náà a tún rí mú jáde ń bí wípé ṣé ẹni tó jókùrọ̀ ṣé òótọ́ lè jáde nínú ọ̀rọ̀ ẹ̀ òótọ́ ni ṣùgbọ́n irọ́ ni bẹ̀rẹ̀ ìtìbáàrì yìí tí ìbí káà sí sọ ilé ọlọ́wọ́ bá sọ́nà al-Qur'an Karim ọdúnbílẹ̀ mẹ́sìtọ́n rọ̀jí ìsinmi rahman rahim idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah wallahu yashhadu innaka rasulu wallahu ya'lamu inna al-munafiqina lakafirun ẹ̀rọ ni dájá kalmunafikú táwọn munafiki bá bára nábi wọ́n sọ pé mẹ́ṣàdú iná kalmar sólọ́lá àwọn ajẹ́ rìpọ́tì sí ọlọ́run lè ṣe abẹ́ẹ̀kọ́ tẹ́ǹtẹ́ ọlọ́run ni mo mọ̀ fáwọn munafiki kòkòrò ni wọ́n ọlọ́run ní ìgbàsọ òótọ́ ni ọlọ́dẹ̀kùn wọn lókùrọ̀ òkùrọ̀ ni wọ́n òdodo wọ́n kàn sọ láti àchífù kẹta ni kìí ṣe pé wọ́n ní àdìọ́kàn sódodo wọn ṣùgbọ́n wọ́n lò láti fi àṣífù ọ̀dà ẹgbẹ́ ẹgbẹ́ gbó lọ́wọ́ rẹ̀ sí tí ọ̀ fẹ́ràn rẹ̀ tó kó ọ̀lẹ̀ sépè fún ọtán ọwọ́ adéwájú ẹ̀kọ́ tọ́ nínú ẹni retí ń bẹ láyé ní ọ̀mẹ́lò ní o ọlọ́run ṣe ilẹ̀ ní rẹ̀ kí lábẹ́ mọ́ sọ ń pa yín gbogbo dáadáa tó ṣe ń sọ ṣùgbọ́n kìí dé kó nígbàgbọ́ kìí dé kó pàtàkì dáadáa yẹn nítorí tó fẹ́ gbà lọ tó wá ti gbàdá lórí ọmọ alẹ́ lọ́mọ alẹ́ 20,000 lọ́mọ fún mi lórí mú báwo ṣe wọ́n gbà lọ́wọ́ ẹ̀ in tó ń sọ nípa rẹ̀ òdodo àbí kìí òdodo ni ṣùgbọ́n bí ti bá rí tí sọ yẹn òkúrọ́ ni jíjẹ kó gbàǹkẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni bí ṣètọ́n lánàbí sọ wípé ṣètọ́n nìyẹn ìnáwó sọ̀dá kọkà òdodo ló sọ fún ọ ṣùgbọ́n òun o ọ̀gá onírọ́ ni so in tó sọ yẹn èyí ò sọ ṣètọ́ọ̀nì tó lóòótọ́ òdodo ní tó sọ ṣùgbọ́n kò sí òdodo kankan ní gbèsà ìṣẹ̀tọ́ mọ́rọ̀ kó sí ọlá so kámẹ́jì ó dà èyí lè sọ̀rọ̀ kó jódodo kó sì jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ òpùrọ́ ni òdodo lọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹni tí ń sọ̀rọ̀ yẹn òpùrọ́ ni lórí tí ń sọ nǹkan torí pé ìdí ń sọ yẹ kọ́ ló wà lókàrí ìdí sọ ẹ kọ́ ló wà lọ́kà rẹ̀ ìdí ẹ̀ táwọn àpá táwọn tó fi mú àlàyé ní ìwá lórí tẹ̀ksimul khabar ẹ́ sáwọn wá lórí tẹ̀ksimul khabar tí wọ́n ní alkhabar wal insha tẹ̀ksimul kalam ó náà ní sáfẹ́ fún wọ́n ní ma yumkin an yakula alkọ́ ilé yìí sọ́ọ́dí kọ́ òun kábà so tí ọ̀rọ̀ yẹn bá ti tọ́ bákọ̀ wákì ẹ́sọ̀ wípé sọ́dìtì ṣùgbọ́n bá ti kálápà wákì ẹ́sọ̀ wípé káàdìbù nígbàrá wọ́n fẹ́ fi ìpé ẹlẹ́ẹ̀kẹta yìí èyàn sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ́ ṣe déédé ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run tẹ̀ sọ wípé wallahu ya'lamu innal munafiqina lakadibun tẹ́ ẹ̀bọ́ ti fọ́ bí wọ́n gbogbo kọ́ ìta ìlànà àfáàrà ó rẹ̀ jẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yẹn òpùrọ́ ni pé ìtìbárì kọ́ ìlì so ìdán nínú ẹ̀kọ́ta tó wá rí mú bẹ̀ o náà ni wípé ìjẹ́ a lè lọ máa gba ìmọ̀ lọ́dọ̀ àlùjẹ̀nú àpèṣù tí ẹ mọ̀ ni àti ìṣẹ́mọ̀ ẹ́ ìmọ̀ ni ọ̀dọ́ tàbàbúrẹ́ àti bàá sáwá lè tò yíò ṣẹ̀rí wípé èyàn lè lọ ọmọ kí ó lọ́rọ̀ babaláwo bí àwọn kankan bẹ àwọn àwọn akọlógún ni wọ́n alhikmatu dalatul mu'min kódà sílẹ̀ ń sọ àbúrò rẹ̀ ràgbẹ́ èṣù ṣe mọ̀ fáwọn èèyàn míì sí ìkẹta àti ọlọ́pọlọ wọ́n lè wọ́n lò bẹ́ẹ̀ ṣe ẹ̀mẹ̀ tó gbà tíṣẹ́ ìtọ́nù sọ ọ̀rọ̀ fábúrò rẹ̀ rà fábúrò rẹ̀ rà bá lè lè lu ọ̀rọ̀ sọ́lọ̀ kí lọ́kọ́ ṣe ó gbé bá mẹ́ta ọ̀sọ̀lá ànábì wá àkọ́rà rẹ̀ ìyẹn náà ń pè ní súnnàtù tẹ̀kìrìríyà ànábì náà lọ́kọ́ ìdí ìṣùgbà súnnàtù ànábì àfúfẹ̀ ta lọ́bọ̀ àfúfẹ̀ tó gbà lọ́dọ̀ ọbaláwo tí ó tẹ́yìn olówọlé tó ti wà báyìí subhanakallahu wa hamdik ashhadu an la ilaha